Sí, a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé àwa fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé ẹ ká fọpẹ́ fún a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí ìfẹ́ dúró láéláé a fi ọpẹ́ fún Olúwa àwọn Olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé. ẹjẹ́ àlọ́ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oríire àti àánú rẹ̀ lórí ayé wa Ọlọ́run tó dá wa sí tó pa wá mọ́ Ọlọ́run tí à ń pékè ní gbogbo ìgbà tó sì ń gbọ́ tiwa àdúrà ọpẹ́ lórúkọ Jésù lórúkọ Jésù olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun alágbà aláyà àti lọ́run olúwa gbọ́ ọpẹ́ wa ọba àwọn ọba gba ẹyin wa ọlọ́run tí à ń képe ní gbogbo ìgbà tó sì ń gbọ́ àdúrà ẹja dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa yes òun lọ́pẹ́ yẹ òun ní ìyìn yẹ alpha omega ẹ̀yin lọ́pẹ́ yẹ ológo àtọ̀lálá àfihàn fún olúwo ṣeun olúwo ṣeun ọba àwọn ọba olúwa àwọn olúwa adúpẹ́ fún àánú tí a rí gbà adúpẹ́ lórí ẹnì kọ̀ọ̀kan nínú ìdílé wa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa adúpẹ́ torí pé ẹ̀jẹ̀ kó gun ọ̀tá ó borí wa ẹ̀jẹ̀ kó gun èṣù ó borí wa lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa adúpẹ́ torí pé ẹ̀jẹ̀ ká wà láàyè ẹ̀jẹ̀ ká wà láàyè olúwo ṣeun ẹ̀jẹ̀ adúpẹ́ olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun jésù kristi olúwa wá ẹja lọ síwájú ọlọ́run ká lọ bẹ̀rẹ̀ sí ní tọ ọ̀dárí jẹ́ ẹ̀ṣẹ̀ pé tó bá ní gbogbo ọ̀nà tá a ti gbà kùnà kí jésù kó jọ kó dáríjì wá kó pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ kó fi ẹ̀jẹ̀ rẹ̀ kó fi sọ wá di mímọ́ àdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù bàbá tó bá ní gbogbo ọ̀nà tá a ti gbà kùnà níwájú ẹ̀yàn ọlọ́run olúwa dáríjì wá olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ jẹ́ ká rí àánú gbà ẹ̀mí mọ́ ṣàánú fún wa olúwa fàwọ̀ ẹ̀ṣẹ̀ wa yá gbogbo ẹ̀ṣẹ̀ bínú gbogbo ẹ̀ṣẹ̀ jà ẹ̀mí mọ́ járí ànúgbà járí ànúgbà lórúkọ jésù olúwa járí ànúgbà olúwa fàwọ́ ẹ̀ṣẹ̀ wáyà gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ ká dúà wọ́n gbà bàbá jésù jọ olúwa dáríjì wá járí ànúgbà járí ànúgbà járí ànúgbà ẹja béèrè fún àánú olúwa jẹ́ kí n rá àánú gbà ní gbogbo ibi tí mo ti kùnà níwájú wọ ọlọ́run olúwa dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ bínú gbogbo ẹ̀ṣẹ̀ jà gbogbo ẹ̀ṣẹ̀ nínú ìwà nínú ìṣe gbogbo ẹ̀ṣẹ̀ nínú ọ̀rọ̀ wa ẹja bẹ lọ́run pé olúwa jọ dáríjì mi olúwa jọ dáríjì mi ní gbogbo tí mo ti ṣùwà wọ̀ dáríjì mi olúwa pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ olúwa fàwọ́ ẹ̀ṣẹ̀ mi ya fàwọ́ ẹ̀ṣẹ̀ mi ya ẹ̀jẹ̀ rẹ olúwa fi pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ jẹ́ kí n ra àánú gbà lórúkọ jésù fàánú gbàdúrà mi lálẹ́ yìí jẹ́ kí n ra àánú gbà jẹ́ kí n ra àánú gbà jésù kristi olúwa wá ẹja gbàdúrà olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìdè ẹ̀ṣẹ̀ tó dè mí olúwa bá mi já sẹ́rí ẹ̀ṣẹ̀ ìdè ni nígbà míì so bí yẹn ó bá sì bọ́ ẹni tó wà nínú ìdè kò lè túra rẹ̀ lẹ̀ ó nílò alágbára yes alágbára láti tú lẹ̀ ẹja gbàdúrà olúwa tú mi lẹ̀ kò ní ìdè ẹ̀ṣẹ̀ tó dè mí olúwa ìdè ẹ̀ṣẹ̀ tó dè mí tó ń dènà àdúrà mi olúwa já ẹ̀mí mọ́ jẹ́ ráàánú gbà gbogbo orúgbẹ́ ìṣẹ́nu ayé mi olúwa fàtú ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ìdí ẹ̀ṣẹ̀ tó di ẹnì kọ̀ọ̀kan wa olúwa bá wa já ẹ̀mí mọ́ já olúwa já lórúkọ jésù ẹjẹ́ abẹ́ ọlọ́run pé olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ yes olúwa ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ ká lọ́ àmì ó gbà olúwa dáríjì ìdí ẹ̀ṣẹ̀ tó dè mí olúwa já àìkọ́ba sídìkà pólíà ẹjẹ́ àgbà ẹjẹ́ àgbà ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ló jẹ́ olórí ọ̀tá àdúrà jùlọ olórí àdúrà olórí ọ̀tá tí ìjẹ́ kádùá gbà náà ni ẹ̀ṣẹ̀ ẹja bẹ lọ́rùn pé olúwa jọ gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gbogbo orúgbọ́ ẹ̀ṣẹ̀ nínú ọkàn àyà mi olúwa fatu àìkọ́ba síríkà pólíà ìdí ẹ̀ṣẹ̀ tó dẹ̀ mí olúwa fìnẹ́jà fìnẹ́jà mo fẹ́ dàbí rẹ olúwa mo fẹ́ dàbí ìwọ jésù olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ olúwa gbogbo ìmísí àtinúdẹ́ṣẹ̀ olúwa ti jáde àìkọ́ba síndálíkà sínfò jíríkà pólíà ìmísí àtinúdẹ́ṣẹ̀ olúwa ti jáde jésù kristi olúwa wá jésù olúwa wá ẹja gbàdúrà ẹja sọ fọlọ́pọ̀ olúwa wọ̀ mí lágbára àdúrà yes olúwa jẹ́ kẹ́ ẹ̀mí àdúrà bà lé mi ẹ̀mí àdúrà olúwa jọ wọnú mi lọ <laughs> ẹ̀jọ̀ ẹja béèrè fún agbára yẹn agbára àdúrà ẹ̀mí àdúrà sẹ́ni bí wọ́n bá tètè bọ́ kò ní ogun ìyẹn gbúdọ̀ jẹ́ aládùà yes ìyẹn gbúdọ̀ jẹ́ aládùà ẹja sọ fọlọ́pọ̀ olúwa jọ mo fẹ́ bọ́ wọ̀ mí lágbára àdúrà olúwa tún àdúrà mi dá iná àdúrà mi olúwa bá ń tún dá bọ̀ mi lágbára àdúrà olúwa gbé ẹ́ńjìnì àdúrà sínú mi ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ abẹ̀rẹ̀ fún agbára àtàṣe àdúrà àìkọ́ bàdàlí kapasẹ́fọ́ jùlí kapolia olúwa gbé wọ̀mẹ́ gbé wọ̀mẹ́ jésù gbé wọ̀mẹ́ wọ̀mẹ́ lábẹ́rẹ́ àdúrà fọmẹ́ lẹ́mí àdúrà fọmẹ́ lábẹ́rẹ́ àdúrà fọmẹ́ lẹ́mí àdúrà fọmẹ́ lábẹ́rẹ́ àdúrà fọmẹ́ lẹ́mí àdúrà àìkọ́ bàdálíà bá sẹ́fọ̀ jíde kápónìyà èmi sí àdúrà olúwàjọ́ balẹ̀ mi agbára àtàṣe àdúrà olúwàjọ́ wọnú mi lọ fọmẹ́ lábẹ́rẹ́ àdúrà fọmẹ́ lẹ́mí àdúrà fọmẹ́ lábẹ́rẹ́ àdúrà ẹnì kọ̀ọ̀kan wa bí wa wọ̀ bí iná àdúrà wa olúwa tún náà àdúrà wa lórúkọ jésù tún náà àdúrà wa èké pèdélíà bá sẹ́fọ̀ Jirikapolia pólíà olúwa tún náà àdúrà wa dá elémèkédélìà àìkọ́bá sáfà jírika pólíà iná àdúrà wa olúwa tún dá agbára àdúrà ẹ̀mí àdúrà àṣẹ àdúrà lórúkọ jésù olúwa jó balẹ̀ wá wọ̀ wá lágbára àdúrà wọ̀ wá lágbára àdúrà wọ̀ wá lágbára àdúrà jésù kristi olúwa wa jésù olúwa wa ẹja gbàdúrà ẹja sọ fọlọ́pọ̀ olúwa gbogbo ogun alágídí ogun àwọn ogun alágídí tí òjè kádùn àmì ó gbà tàbí tí òjè kádùn àmì ó yọ olúwa bá ń lu ogun náà pa tá a ṣe gbà ni. olúwa bá ń ṣe kíni bá ń lu ogun náà pa ṣẹ́rí àwọn ogun kan wà ṣẹ́rí mo máa ń sọ èdè tí ẹlòmíì ò fi gbàdúrà ni pé a nígbà tó ń ti ń gbà pé kí ni nǹkan tí àdúrà kí ló ń mú bọ̀ nú àdúrà ṣẹ́rí àwọn ogun kan wà tó yẹ pé inú ayé wa bí ò bá ṣẹ́ kò ní mọ̀ jẹ́ kò ní jẹ́ ká mọ̀ ń gbà ẹja gbàdúrà olúwa àwọn àwọn àwọn alágídí ogun yes àwọn ogun alágídí tí ò jẹ́ kádùn àmì ogun náà panu ayé mi àwọn ogun tí ò jẹ́ kádùn àmì ó yọ ẹja gbà ogun tí ò jẹ́ kádùn àmì ó gbà olúwa lu palálẹ̀ yẹn ẹja gbàdúrà lórúkọ lórúkọ jésù olúwa lupa àìkọ́ badalia basilica polia àwọn ogun tí ò jẹ́ ká dùn àwọn yọ yes àwọn ogun tí ò jẹ́ ká dùn àwọn gbà ah olúwa lu ogun náà pa olúwa lu ogun náà pa àìkọ́ba symphojirica palia olúwa lu pa olúwa lu pa olúwa lu ogun náà pa ẹja sọ fọlọ́n kọ́lọ́nù kó lu ogun náà pa elemede liaba sidica polia káyé lè mọ̀ pé mo lólúwa gbogbo agbára ni ó lò gbogbo agbára ni ó lò jésù kí o fi bá mi ṣe káyé lè mọ̀ pé mo lólúwa gbogbo agbára ni ó lò olúwa lu ogun náà pa ogun tó dúró tìrì inú ayé wa ah tí ò jẹ́ kádùn àwọn gbà olúwa lù pa olúwa lu ogun ayé mi pa olúwa lu ogun ayé mi pa olúwa ogun tó ń ja ayé mi tó ń ja iṣẹ́ mi olúwa lù pa ẹja gbà olúwa lùpa àìkọba simple polia elémèkédélìà àìkọ gbogbo ẹ̀yin agídí ogun gbogbo ẹ̀yin adití ogun gbogbo ẹ̀yin ogun alágídí lórúkọ jésù ẹ máa gbọ̀fà olúwa dáná sógun náà olúwa lu ogun náà panu ayé mi elémè pa olúwa lu ogun náà pa ogun tí ò jẹ́ ká dùn àmì ó yọ ogun tí ò jẹ́ kádùá mi ó yọ lórúkọ jésù olúwa lópa olúwa lópa olúwa lópa àìkọ́ba síríkà pọ́lìà ẹ̀mí tó ń fogun jà mí olúwa lópa ẹ̀mí tó ń bẹ́ndì ogun ayé mi olúwa jó gbọ̀fà olúwa lópa olúwa lópa olúwa lu ogun náà pa jésù kristi olúwa jésù olúwa wa gbàdúrà ẹjẹ́ a sọ fọlọ́ pé olúwa lálẹ́ mú mi kúrò nínú ibùdó ogun tí mo wà yes ibùdó ogun tí ayé mi wà olúwa mú ayé mi kúrò ńbẹ̀ <laughs> yes sẹ́rí àwọn ọmọ Ísírẹ́lì mo máa ń sọ ọlọ́run ọlọ́run láti mú wọn jáde kúrò nílẹ̀ Egypt kó lórí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní sí ọlọ́run a ò gbọ́ pé wọ́n rú ẹbọ sí ọlọ́run nígbà tí wọ́n wà ní ilẹ̀ Egypt so ọlọ́run sọ fún Fáráò ó sọ fún Mósè ó ní lọ sọ fún Fáráò pé jẹ́ kí àwọn èèyàn mi kó lọ so ara ìdí tí ọlọ́run fi ní pé kí wọ́n lọ ni pé ọlọ́run fẹ́ yé kan lọ rúbọ sóun nínú aginjù kì í ṣe nílẹ̀ Egypt àwọn nǹkan kan wà tó yẹ pé a ò ní lè ṣe àyàfi tọ́lọ́run bá change location wa ẹ jẹ́ gbàdúrà <laughs> olúwa fà mí jáde nínú location ogun tí mo wà yes olúwa mú mi kúrò bẹ́ẹ̀ mú mi kúrò ní ibùdó ogun ah ibùdó ogun táyé mi wà olúwa fàyè mi jáde ẹjẹ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa mú mi kúrò ní ibùdó ogun mayaleke pedelia basidika yes olúwa fà wá jáde ẹnì kọ̀ọ̀kan wá fà wá jáde kó nu ibùdó ogun tá a wà olúwa fà wá jáde pẹ̀lú ọwọ́ iná fà wá jáde fà wá jáde fà wá jáde kúrò ní ibùdó ogun tá a wà olúwa fà iṣẹ́ mi jáde kúrò ní ibùdó ogun olúwa fà ayé mi jáde kúrò ní ibùdó ogun elémeke sídìkàpọ́lìà ọlọ́run alágbára fà wá jáde olúwa fà wá jáde olúwa kúrò ní ibùdó ogun tá a wà olúwa fà ayé wa jáde olúwa fà ìdá wa jáde olúwa fàyè wa jáde olúwa fẹ̀dá wa jáde olúwa fàyè wa jáde olúwa fẹ̀dá wa jáde kóònù ibùdó ogun fàyè wa jáde fẹ̀dá wa jáde kóònù ibùdó ogun fàyè wa jáde lórúkọ jésù fẹ̀dá wa jáde jésù kristi olúwa wa ẹja gbàdúrà yìí ẹja sọ fọlọpọ olúwa gbogbo èdè tó dè mí olúwa fi jà èdè tó dè mí tí ò dé ń yọ gbogbo èrè tó di ayé mi tó di ọ̀nà mi tó di iṣẹ́ mi olúwa finá já ẹ̀mí máa tú mi lẹ́kọ́ ní gbogbo èdè ṣù ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run tó kọ ní pàtẹ agbára gbogbo ẹ̀yin ìdè àìsàn ẹ máa já olúwa tú wálẹ̀ àìkọ́bá sẹ́fọ̀ jírika pólíà gbogbo èrè tó dè wá ìdè tó di ayé wa tó di ọ̀nà wa lórúkọ jésù olúwa máa já ẹ̀mí máa máa já olúwa tú ẹja gbàdúrà olúwa tú mi lẹ́kọ̀ọ́ lóde olúwa já èdè mi lórúkọ jésù gbogbo èdè tó di ọ̀rẹ́ mi gbogbo èdè tó di ayé mi gbogbo èdè èṣù gbogbo èdè ẹ̀ṣẹ̀ gbogbo èdè ogun tó dè mí lórúkọ jésù bá mi já bá mi já lórúkọ jésù olúwa tú mi lẹ̀ àìkọ́ba sàfàjìnìyà olúwa tú ọmọ mi lẹ̀ olúwa tú ìyàwó mi lẹ̀ olúwa tú iṣẹ́ mi lẹ̀ olúwa tú ayé mi lẹ̀ ìdè tó di ayé mi olúwa finá já ẹ̀mí mọ́ sọ mí di òmìnira jésù kristi olúwa wa jésù olúwa wa ẹ jẹ́ gbàdúrà yìí olúwa alágbára tó dè mí tó tún dúró tì mí olúwa jọ gbọ́fà àwọn ẹ̀mí òkùnkùn tó dè mí tó ṣe kíni tó tún sọ mi. <clears throat> ẹja gbàdúrà ayé lè So ẹ́ rí i pé nǹkan tí wọ́n ṣe fún Jésù mọ̀ nìyẹn so lẹ́yìn ìgbà tí wọ́n ti tí wọ́n ti pa tán yes wọ́n ti wọ́n ti lọ gbé sínú ibojì so wọ́n á tún wá sọ pé a gbọ́ pé ó ní tóun bá jíǹde o pé lẹ́yìn ọjọ́ kẹta pé ó jíǹde o wọ́n á ní pé kí ni àwa ṣe ẹ lọ ẹ lọ gbé òkúta ràbàtà ẹ lọ yí ibo ẹ lọ yí sójú ibojì. So kẹtù wá kó àwọn ẹ̀ṣọ́ tì í <laughs> ẹjẹ́ àgbàdua olófin tàbí gbangba mi wà àwọn ogun kan wà ogun alágídí ni tógun yẹn bá fẹ́ ṣẹ́ àwọn ọ̀tá tó ń rúná fún ogun yẹn wọ́n á tún rúná sí i ẹjẹ́ àgbàdua alágbára òkùnkùn tó dè mí tó tún sọ mi olúwàjọ gbọ̀fà ẹ̀mí mọ́ fìsínìdè ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù àwọn ẹ̀mí tó dè tí wọ́n tó ń sọ mi tán tí ń mọ́nítọ̀ mi olúwa lù wọ́n pa ẹ mọ́ gbé wọn dè jẹ́ wọnú dè lórúkọ jésù olúwa fi wọ́n sílẹ̀ dè eléke pèdélé abasenfo jírika pólíà ẹ mọ́ gbé wọn dè gbé wọn dè dé olúwa olúwa kọlù wa olúwa fi wọn sínú ìdè lórúkọ jésù ẹ máa wọ ní ìdè máa ṣe déke pédé abasi fojiri kapolia olúwa fi wọn sínú ìdè lórúkọ jésù olúwa gbé wọn dè ẹbí máa jẹ́ wọ ní ìdè alágbára òkun tó dé tó tún sọ olúwa jọ wọ ní ìdè jésù kristi olúwa wá a ó gbàdúrà a ó sọ fọ́nà pé olúwa tú ire mi lẹ̀ gbogbo ire mi tí ìdédé àwọn ìlérí ayọ̀ tí ò tí ì ṣe tí ìdédé olúwa túlẹ̀ ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo èrè tó di eré ayọ̀ wa olúwa bá wa já olúwa túlẹ̀ túlẹ̀ jésù túlẹ̀ jáde jésù túlẹ̀ olúwa jáde gbogbo èdè tó di eré ayọ̀ wa olúwa fi náà já. Ja olúwa já olúwa já olúwa já já èdè tó dèrè ayọ̀ wa tú èdè tó dèrè ayọ̀ wa jésù kristi olúwa wa sọ ẹja gbàdúrà ẹja sọ fọlọ́run pé olúwa lálẹ́ yìí olúwa wa fi iná àti àrá jà fún mi yes olúwa jà mójúmọ́ òru òní olúwa jà ní gbogbo ìpàdé òkùnkùn táwọn ọ̀tá bá mú ẹjọ́ mi lọ tó bá mú orúkọ mi lọ ẹja sọ fọlọ́run kọ́lọ́run kó fi náà jà fún wa ẹ̀mí mọ́ fi náà jà fún ìdílé mi olúwa fi náà jà fún ọmọ mi olúwa fi náà jà fún aya mi olúwa fi náà jà fún ayé mi ẹ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa jà kàpàṣẹ́dẹ̀ èkèpédìà ah olúwa jà fún wa jà fún wa jà fún wa jésù jà fún wa olúwa jà fún ọmọ wa olúwa jà fún ayé wa olúwa jà fún ìdílé wa ní gbogbo ìpàdé òkun tó bá móríkọ wa lọ tán mẹjọ wa lọ ẹbí mọ fi náà jà fún wa jésù kristi olúwa wa ẹjẹ sáré wo ìwé ah, genesis chapter genesis chapter. Uh, twenty. Okay, Genesis chapter twenty-one verse one àdúrà kan ṣoṣo náà ló kù tá a fẹ́ gbà so Genesis twenty-one verse twenty verse one ẹgbọ́n nǹkan tí Bíbélì sọ o and the Lord visited Sarah as he had said. And the Lord did unto Sarah as he had spoken. Ṣẹ̀gbọ́n nǹkan tí Bíbélì sọ. Ó ní Ọlọ́run sì bẹ̀ Sarah wò gẹ́gẹ́ bí ó ti sọ. Ọlọ́run sì ṣe fún Sarah gẹ́gẹ́ bí ó ṣe kíni o. Gẹ́gẹ́ bí ó ti sọ. And the Lord visited Sarah as he had said. And the Lord did unto Sarah as he has spoken ẹja gbọ́ olórí wa ẹ̀mẹ́ta la gbàdúrà yẹn ẹ̀mẹ́ta bá ṣe ń gbà á a ò mọ fi orí wa ẹja kọ́ gbàdúrà àkọ́kọ́ a kọ́ sọ fún ọlọ́pàá olúwa bẹ̀ mí wò pẹ̀lú ìyanu olúwa ṣe kíni olúwa fi ìyanu bí ayé mi wò ẹja gbà o olúwa fi ìyanu bẹ̀ mí wò ọlọ́run tó pọ̀ láàánú kó sì yóò tó kolẹ̀ fi ìyanu bí ayé mi wò ìyanu tó ga ìyanu ńlá kan tí ó mi gbogbo àgbáyé ìyanu ńlá kan tí ó mi gbogbo iléèrè tí mo wà olúwa fi bí ayé mi wẹ̀ jẹ́ kọ́kọ́ fi yẹn gbàdúrà náà àdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa bẹ̀ mí wò àìkọ́ bá dalẹ́ àbá sẹ́fọ̀ jìríkà pọ́lìà pẹ̀lú ìyanu olúwa bí ayé mi wò pẹ̀lú ìyanu olúwa bẹ̀ ìdílé mi wò bẹ̀mí wò pẹ̀lú ìyanu olúwa bẹ̀mí wò bẹ̀mí wò pẹ̀lára jésù máa ń bọ̀ jésù sọ̀kalẹ̀ jésù máa ń bọ̀ jésù ẹ̀jágbà ẹ̀jágbà olúwa sọ̀kalẹ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ jésù máa bọ̀ ẹ̀mí mi máa máa bọ̀ kó wá fàyè mi ṣe ìyanu olúwa sọ̀kalẹ̀ olúwa bẹ̀ wá wò pẹ̀lú ìyanu bàbá jésù bẹ̀ wá wò olúwa fi ìyanu ńlá kan bẹ̀ wá wò ìyanu ńlá kan tá a fi máa rántí oṣù ìfúnrere olúwa fi bẹ̀ wá wò bàbá jésù bẹ̀ wá wò bàbá jésù bí ayé wa wò olúwa bẹ̀ lé wa wò lórúkọ jésù ẹja àgbà olúwa bẹ̀ mí wò pẹ̀lú ìyanu àìkọ́ba sanfọ jírika pólíà olúwa bẹ̀ mí wò pẹ̀lú ìyanu bàbá jésù mo fẹ́ rí ọ máa bọ̀ jésù máa bọ̀ jésù sọ̀kalẹ̀ jésù pẹ̀lú ìyanu olúwa fi ìyanu bí ayé mi wò olúwa fìyànà bí àwọn ọmọ mi wò olúwa fìyànà bẹ̀ mí wò bàbá jésù jọ mo fẹ́ rí ọ mo fẹ́ rí ọ sọ̀kalẹ̀ jésù máa bọ̀ jésù máa bọ̀ jésù ọ̀yà máa bọ̀ pẹ̀lú yàrá máa bọ̀ pẹ̀lú agbára máa bọ̀ ọ̀yà jẹ́ olúwa bẹ̀ wá wò àìkọ́ badalia masidika polia olúwa bẹ̀ ayé wa wò jésù kristi olúwa wa ẹ já gbàdúrà yẹn pẹ̀lú understanding so ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo afọ́jú Bátíméò so ẹ jẹ́jẹ́ mọ̀ para ìdí tí Ọlọ́run tí Jésù Kristi fi gba Jẹ́ríkò kọjá nítorí Bátíméò afọ́jú ni ṣùgbọ́n Bátíméò gan gbúdọ̀ ó gbúdọ̀ pariwo wọ́n nígbà tó gbọ́ pé Jésù ń kọjá lọ ah wọ́n ló bẹ̀rẹ̀ sí ní ké torí pé kí Jésù ò tó kú a ò gbọ́ pé ó tún lọ sí Jẹ́ríkò mọ́ so wípé pé ká ní pé Bátíméò ó miss opportunity yẹn ní ọjọ́ tí jésù gba jẹ́ríkò kọjá kò bá ya fọ́jú kú ni ẹ jẹ́ gbàdúrà olúwa jọ̀ọ́ bẹ̀ mí náà wò pẹ̀lú ìyanu olúwa bẹ̀ ìdílé mi wò pẹ̀lú ìyanu ah olúwa bẹ̀ mí wò ah ah bẹ̀ mí wò pẹ̀lú ìyanu ọlọ́run tó pọ̀ láàánú fìyanu bí ayé mi wò olúwa bẹ̀ wò pẹ̀lú ìyanu tó ga ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa bẹ̀ mí wò pẹ̀lú ìyanu visit me with your wonders visit me with your power in the name of jesus olúwa bẹ̀ wá wò pẹ̀lú ìyanu bẹ̀ ayé wa wò pẹ̀lú ìyanu nínú oṣù january olúwa fìyanu bẹ̀ wá wò bàbá jésù jọ fìyanu bẹ̀ ayé wa wò lórúkọ jésù fìyanu bẹ̀ ayé wa wò lórúkọ jésù olúwa bẹ̀ wá wò jésù máa bọ̀ sọ̀kalẹ̀ ẹ̀mí máa sọ̀kalẹ̀ jésù máa bọ̀ olúwa fìyanu bẹ̀ wá wò jésù kristi olúwa wá ẹja gbàdúrà kejì tó wà nù fásì yẹn ó ní ọlọ́run sì ṣe fún sarah gẹ́gẹ́ bí ó ti wí ẹja gbọ́wọ́lé orí wa ẹja gbàdúrà olúwa gbogbo àwọn ìlérí tó ní fún mi ní oṣù yìí olúwa bá ń múṣẹ <laughs> olúwa bá ń ṣe kíni ẹja gbà olúwa múṣẹ ọ̀tá mọ́jọ́ yẹ ìlérí mi agbára òkùnkùn mọ́jọ́ yẹ ìlérí rẹ lórí ayé mi olúwa bá mi mú ṣe jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù mú ṣe o mú ṣe mo gbáyé mi tọ̀ ọ́ wá o mú ṣe mo gbórí mi tọ̀ ọ́ wá o mú ṣe alágbára olúwa mú ṣe olúwa mú ṣe àwọn ìlérí tó ní fún ayé wa nínú oṣù january twenty twenty two lórúkọ jésù jọ́ṣẹ́ múṣẹ́ jésù múṣẹ́ olúwa múṣẹ́ ayémọ́jọ́ yẹ ìlérí rẹ lórí ayé wa ọ̀tàmọ́jọ́ yẹ ìlérí rẹ̀ olúwa múṣẹ olúwa múṣẹ eléke pedeli abasinfo judika polia àwọn ìlérí tó ní fún wa lórúkọ jésù olúwa jọ ṣẹ jọ ṣẹ dáadáa olúwa jọ ṣẹ olúwa mú ìlérí ṣẹ olúwa mú ìlérí ṣẹ lórúkọ jésù mú ìlérí ṣẹ olúwa tó bá dé gbogbo èdè tó dé ìlérí tí òjò ṣẹ olúwa jàdánà fìnẹjà fìnẹjà mú ìlérí ṣẹ olúwa gbogbo àwọn ẹ̀mí olùdènà tí òjò kí ìlérí ó ṣẹ lórúkọ jésù olúwa kọlù wá olúwa takọlọ fà olúwa fà wọ́n yá ẹja gbà á olúwa mú ìlérí ṣẹ àwọn ìlérí ayọ̀ tó ní fún mi tó ní fún ọmọ mi tó ní fún ìyàwó mi tó ní fún ìdílé mi lórúkọ jésù olúwa mú ṣẹ olúwa mú ṣẹ bàbá jésù jọ mú ìlérí ṣẹ olúwa jésù kristi olúwa wa Baba jàre mú ìlérí ṣẹ Baba jàre o mo lè rí iṣẹ́ bàbá mi o bàbá jàre ẹja kọrin mo lè ríṣẹ́ à ń wojú rẹ̀ mo lè ríṣẹ́ ìlérí tẹ́ ṣe fún wa nínú ìwé mímọ́ ìlérí tẹ́ ṣe fún wa lójú àlá ìlérí tẹ́ ṣe látẹnu ìránṣẹ́ rẹ̀ ò bàbá à ń wojú rẹ̀ mo lè rí ìgbà kejì rẹ̀ ẹja gbà á ẹja gbọ́wọ́ lórí gbani olúwa múṣẹ àwọn ìlérí àgọ́ tó ní fún mi ọjọ́ ń lọ yes ẹjẹ́ àgbàdua yẹn o ọjọ́ ń lọ ọjọ́ ń lọ olúwa january mọ̀ tún ń lọ rèé january mọ̀ tún ń lọ rèé ẹjẹ́ gbàdúrà olúwa mú iṣẹ́ kankan ìdè tó ń dè lérí tí òjò ṣẹ olúwa fi ní jà tó bá dé gbogbo àwọn ẹ̀mí olùdènà tí òjò kí lè rí ó ṣẹ olúwa kọlù wọn ẹjẹ́ tún gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa mú iṣẹ́ àìkọ́bádà màsíríkàpá àìkọ́bá sàfọ̀jírìkàpọ́lìà yes ìlérí ayọ̀ tó ní fún wa nínú oṣù january twenty twenty two olúwa jọ ṣe àwọn nǹkan àwọn nǹkan tó ní lọ́kàn láti ṣe fún wa àwọn nǹkan tẹ́ ẹ̀ tí ẹ̀ bá wa sọ tó wà lọ́kàn yín olúwa tẹ́ ẹ fẹ́ ṣe láti gbé ògo yín ganu ayé wa lórúkọ jésù olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe olúwa mú ṣe olúwa mú ṣe eléke pèdélé abasinfo jìdìkàpá torí pé ìwọ ni ìgbẹ́kẹ̀lé wa a ò ní agbára ewé o a ní agbára egbò a ò ní nǹkan tá ń bù sórí o ẹ̀yin ni agbára wa ẹ̀yin ni agbára wa o lórúkọ jésù olúwa mú lérí ṣẹ yes ẹ já sọ fọlọ́run olúwa mú ṣẹ Baba jésù jọ ìlérí tó ní fún wa olúwa múṣẹ ayémọ́jọ́ dè ayémọ́jọ́ dè lọ́nà èṣùmọ́jọ́ dè lọ́nà olúwa múṣẹ tó bá dé gbogbo agbára tó ń jà pẹ̀lú ìlérí wa tí òjò ṣẹ́ olúwa fìjà iná bẹ́ẹ̀ wọ́n dànù mo bẹ̀ yẹn mi olùdènà lórúkọ jésù ẹ máa gbọ́n fà àìkọ́ba sẹ́fọ̀ jírí kapolia olúwa múlérí ṣẹ olúwa múṣẹ olúwa múṣẹ olúwa múṣẹ àwọn ìlérí ayọ̀ tó ní fún ayé wa àwọn ìlérí ayọ̀ tó ní fún ìdílé wa àwọn ìlérí ayọ̀ tó ní fún ọmọ wa lórúkọ jésù olúwa jó ṣe ní dandan olúwa mú ṣe olúwa mú ṣe olúwa mú ṣe jésù kristi olúwa wa ìlérí àṣẹ ìlérí àṣẹ lórúkọ jésù o ìlérí àṣẹ oya ìlérí àṣẹ ìlérí àṣẹ lórúkọ jésù o ìlérí àṣẹ ìlérí àṣẹ ìlérí àṣẹ lórúkọ Jésù o ìlérí àṣẹ ọ̀yà ìlérí àṣẹ ìlérí àṣẹ lórúkọ Jésù o ìlérí àṣẹ amen a tún gbàǹgbà kẹta ọjọ́ ń lọ òní ní twenty ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lọ́lọ́run ti sọ pé òun fẹ́ ṣe ní oṣù yìí yes oṣù January ẹja gbà á olúwa má jẹ́ n rẹ̀ mí ní oṣù yìí àwọn nǹkan ayọ̀ tó o fẹ́ ṣe fún mi àwọn eré ayọ̀ tó o fẹ́ gbélé mi lọ́wọ́ olúwa gbélé mi lọ́wọ́ àwọn ìṣẹ́gun tó o ní fún mi ní oṣù yìí olúwa jobes ní farahàn olúwa múniríṣẹ́ ẹja tẹnumọ́ olúwa mú àwọn nǹkan ayọ̀ àwọn nǹkan rere tó o ní lọ́kàn láti ṣe fún mi ayé mọ́jọ́ dè lọ́nà èṣù mọ́jọ́ dè lọ́nà olúwa jọ wá sí ìmúṣẹ ẹjẹ gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù olúwa mú ìlérí yes baba jésù jọ jẹ́ ká rí àánú gbà jẹ́ ká rí àánú gbà jẹ́ ká rí àánú gbà àwọn ìlérí ayọ̀ tó ní fún wa àwọn ìlérí ayọ̀ tó ní fún ìdílé wa olúwa mú iṣẹ́ eléke tó bá ní gbogbo agbára tí ń yẹ ìlérí olúwa January haiko bansafajiri kapalia masundia haiko badailia elemeke tesidia makunda kapasini kapolia elemeke sini kapoliga safajiri kapolia ọlọ́run alágbára ọlọ́run tó pọ̀ láàánú olúwa mú ìlérí iṣẹ́ olúwa mú ìlérí iṣẹ́ olúwa mú ìlérí iṣẹ́ ìlérí jọ ṣẹ jésù kristi olúwa wá ẹjẹ gbàdúrà àtẹwọ́ wa olúwa fi ayọ̀ mi lé mi lọ́wọ́ àwọn èdè ayọ̀ tó yẹ mí ní oṣù yìí olúwa fìlẹ̀ mi lọ́wọ́ yes olúwa jẹ́ kí n gbàwé ayọ̀ àwọn àwọn eré ayọ̀ olúwa fìlẹ̀ mi lọ́wọ́ àwọn ìyanu tó fẹ́ fayé mi ṣe olúwa bẹ̀rẹ̀ rẹ̀ jẹ́ kí n gbàwé ìyanu olúwa fayé mi dábìrà ìyanu ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù ẹnì kọ̀ọ̀kan wa jágbàwé ìyanu jágbàlátẹ̀ ìyanu àwọn eré ayọ̀ wa náà sí olúwa jọ tẹ̀ wá lọ́wọ́ jésù olúwa wa ìjà lọ bèrè fún agbára ẹ̀mí mọ́ ẹ̀já sọ fún náà polówó wá gbé mi wọ̀ ẹ̀mọ́ mi sí mi wọ̀ mí lágbára mi sí mi agbára tó agbára láti bá ìwọ ọlọ́run rìn inú oṣù yìí olúwa gbé wọ̀ mí ẹ̀mí àdúrà jó bà lé mi ẹ̀já gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù abèrè fún agbára ẹ̀mí mọ́ yes wá ró wa lágbára ẹ̀mí mọ́ wọnú ọkàn wa lọ ẹ̀mí mọ́ wọnú wa lọ wá gbé wa wọ̀ gbé wa wọ̀ gbé wa wọ̀ mí sí wa agbára ẹ̀mí mọ́ ẹ̀jọ́ máa tọ́ wa yes agbára láti lè máa ṣe ìfẹ́ rẹ agbára tí àdúrà òfin ní súwa tí òfin ní rẹ̀ wá lórúkọ jésù olúwa gbọ́ wá jésù kristi olúwa wá.